gbogbo káwọn ọ̀rẹ́ mi ọmọ lọ kílọ̀bù kí n máa pariwo ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi jẹ́ ọmọ sọ ó pọ̀ fẹ́mi náà èyí tí mo sọmọ ọ̀dọ̀ tó gẹ̀ èmi náà fi máa bọ ẹrù. wọ́n pè mí pírẹ́sídẹ̀ntì ọmọ ọ̀dọ̀ mọ́jọ ń gbọ́ ọmọ wa pírẹ́sídẹ̀ntì ọwọ́ ọ̀dọ̀ ẹlẹ́dàá mi ṣàánú mi. gbogbo àdúrà tí wọ́n gbàyẹ ẹlẹ́dàá mi jọ wá sí ìmúṣẹ ẹlẹ́dàá mi dìde. mọ́ mi pè mí wọ́n ní sẹ́ni mọ́ mi ń gbọ̀n wọ́n ní bí wọ́n ṣe ń gbọ̀n náà lòyìn nǹkan wọn ìyẹn ni mo wá lè sọ pé mo fẹ́ mọ lọ sílùú wa. wàá fẹ́ máa lọ báyìí báyìí o ṣe ní sùúrù dọ́là náà. ah no now bíbí o ṣáà rí i pé ó sọ pé ìyá òun fẹ́ kú wọ́n dẹ̀ máa kú kó tó délé tí ò bá tètè lọ báwo ló yẹ fẹ́ mi tọ̀. n sọ pé ìyá mi fẹ́ kú mo ní wọ́n ń gbọ̀n ni ìyá mi ò ní kúkú kan bí kò sí yè ìyá ni wúrà iyebíye kí ìyá mi bá lè yè inú ló jẹ́ kí n mọ́ lọ. ṣùgbọ́n tètè lọ́nu lé kó lọ kó ẹrù náà tẹ́lẹ̀ ká má bọ orogún yéèyé.